أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run àlékún ìgbàgbọ́ òdodo àlékún ìmọ̀ọ́nì ọlọ́run ṣe fẹ́ ní wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí tó ní akida class akida class níbi tí a ti ń ṣe àlàyé àwọn tó ní í ṣe pẹ̀lú gbígbàgbọ́ yí ọ̀rọ̀ ìmọ̀ọ́nì ọ̀rọ̀ gbàgbọ́ òdodo àwọn àdìsọ́kàn òdodo tó yẹ kó wà ní igbá àyà mùsùlùmí àwọn tó yẹ kí mùsùlùmí ó fi sóòkàn àyà rẹ̀ nínú ìgbàgbọ́ òdodo àtàwọn nǹkan tí ó yẹ kí mùsùlùmí ó gbàgbọ́ gbogbo àwọn nǹkan yìí náà làkídà ló kó sínú tíra tí a sì ń lò kò tí ì yí padà òun náà ni tíra àlàkídàtú alùwàsìtìyà àlàkídàtú alùwàsìtìyà ti sheikhul islam ibn taymiya kọ́lọ́n ní san bàbá lẹ́san olóore fọ́sùlù tá a dé ní fọ́sùlùn fi àhàdíìfì sífàtì chápítà tó ń sọ nípa àwọn àhàdíìfì eléyìí tí yóò mọ̀ sọ ń pa àròyìn ọlọ́run ibẹ̀ gan la máa dé lónìí ṣùgbọ́n ká sáré parí kókó kan tá à ń bá a lọ ní part sixty nine part seventy tòní yìí part seventy ní part seventy la ti ń sọ̀rọ̀ nípa kọ́ hídà tó ń mọ̀ yìí mọ̀ kọ́ hídà tó ń mọ̀ yìí mọ̀ à ń sọ nípa píríncípù kan ìlànà kan tó pàtàkì lọ́dọ̀ àwọn àfọ̀ọ́ ní àkídà adẹ̀ ti ṣàlàyé ẹ̀ náà ní ìbẹ̀rẹ̀ tíra yìí bàbá Ibn Taymiyyah tó ń rìpíìtì ẹ̀ kó lè rinlẹ̀ lẹ́mìí wa wọ́n ń sọ nípa pé ẹni tí ó jẹ́ mùsùlùmí òdodo ara ń tó gbọ́dọ̀ wà nínú àkídà àdìsọ́kàn rẹ̀ òun ni kọ́ lọ́ọ́ mọ̀ pé intanẹbi sallallahu alayhi wa sallam wàmà wàsọfà rọ̀ṣúlù bíi rọ̀báwù tààlà minal ahadithi sèha àwọn ntànàbí bá fi ròyìn ọlọ́run ọba ọba rẹ̀ ọba gbogbo ayé nínú àwọn àdíìsì tọ́tọ́ náà dárìn àwọn àdíìsì tọ́ hmm? alẹ́tì tàlàkọ́ alùlẹ̀ máàrí fatibìlẹ̀ kọ̀bùl wájàbàlì ìmánu bíi àkàdálìkì àáfà láwọn àdìs tó jẹ́ pé àwọn àáfà òní mímọ́ òdodo àwọn àáfà òní mímọ́ tọlọ́n àwọn ẹni ọlọ́run tí èsì àwọn àáfà onífẹ̀ẹ́ nú tí èsì àwọn àáfà àtọ́ máa ń fẹ́ tó kórìíra súnà tó jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ kan báyìí yọ́sàfẹ́ tako súnà ń bẹ́ẹ̀ àwọn àáfà ẹni ọlọ́run tó jẹ́ pé wọ́n gbà bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn àáfàá nírú tó bá ti lè rí báyẹn wàjábàlì ìmánu bíi àkàdá àlèkè ó ti di dandan káwa náà gbàgbọ́ o ntànàbí àsálàm tó fi ròyìn ọlọ́run ọba rẹ̀ tí gbogbo àwọn onímọ̀ òdodo tán ni ntànàbí sọ̀hún à àdìsí tọ́lá làáfíà ni kìí ṣe àdìsí àgbélẹ̀rọ a gba irú nǹkan yẹn gbọ́ ìyẹn là ń ṣe àlàyé rẹ̀ lọ àáfàá tí wàá jẹ́ kó yé wa pé lápẹ̀rẹ̀ ń sìn nínú àwọn orúkọ tá a rí inú àdìsí fọlọ́ ni àṣáfi àtìyànjú yẹn so ń gbà tá a ti rí i pé láṣìfà àìláṣìfà àtúnṣe àdúrà yẹn Allahumma rabban nas av ibil bas washfi anta shafi mùsùlùmí ọgbà bẹ́ẹ̀ bàbá nírú ẹ̀ náà ni arọ́bù arọ́bù tí ó ní alifu láàmù torí wípé lamuyati fil Qur'an biduni idofa lakin fi sunna qala rasulu sallallahu alayhi wa sallam amma roko fa'adhamu fi irrob àáfàá ní tá a bá lọ wo wọnú Quran tọ́lọ́n ti máa lo kẹ́límọ̀ rọ́bù rọ́bù ọlọ́run máa ń ṣàfitì rẹ̀ sí nǹkan kan ní rọ́bìlà alamin rọ́bìlì mashiriki wàlì magrib rọ́bìlì mashariki wàlì magarib ọlọ́run máa ń ṣe àfitì rọ́bù sí nǹkan kan nínú alukur'an òun ni ṣùgbọ́n pé kí rọ́bù ọ̀ wá dá dúró tá a fi alifa àti láàmù sí i tí ọjọ́ kọ ọlọ́run bẹ́ẹ̀ a rí nínú súnà àsára tí ànábì fi pé ọlọ́run ní arọ́bù arọ́bù the lord mm? the lord ọlọ́run ọba ọba wa ọba tí ń mójútó gbogbo ayé ọba tí ń re gbogbo ayé ọba tí ń tọ́jú gbogbo ayé ọba tí ń ṣèjẹ́ ẹ̀mú fún gbogbo ayé àáfàá ní tábà lọ́wọ́ orú hadithi ní ìsìn hadithi sọ̀yù muslim tí mọ̀mọ́ wa abu dauda nasaayi tí wọ́n gbà wá nínú hadithi àáfàá wa abdullahi ibn abbas radiyallahu anhuma nínú àdífì wọn ànábì ń kọ́ wa nípa àrùn ó ní sẹ́ẹ̀rẹ́ yìí mùsùlùmí tẹ́ ẹ bá ti wà ń rúkú ẹ máa gbọ́lọ̀ ń tóbi ni àyè sàdúà ní rúkú a máa lọ́lọ́ tóbi subahana rabbiyal azim subuhun kudusun rabbul malaikati wa ruh subhanaka allahumma rabbana wa biha gbogbo àwọn àdúrà yẹn pọ̀ báyẹn tó yẹ pàṣẹ àmọ́ fi hàn kọ́ lọ́n tóbi ọba ńlá lọ́lọ́run ni fàáfọ̀ mú fi ì àrọ́bà àrípa ànábì jẹ́ kó yé bá ń pè ń sìn á ṣàfihàn pé rọ́bùl rọ́bùl ibad rọ́bùl alamin arọ́bù so ó túmọ̀ sí wípé irú ọkọ yẹn ọlọ́run náà ní a bẹ́ẹ̀ ṣe á nígbàgbọ́ sí i irú ẹ̀ náà ni hadith anabi asalam sọ nípa ọ̀rọ̀ pákó tó ń sọ nípa pé ẹ̀rí pákó yẹn asiwak máa pákó tá a bá fẹ́ kírun kódà kó jẹ́ pé àtúnkírun gan kéèyàn sáàmù jẹ́ pákó pé mo fi ń tẹ̀lé ànábì nífẹ̀ẹ́ pákó púpọ̀ ànábì ló máa ń jẹ́ kẹnu ọmọ ó sì máa ń yọ ọlọ́run ọba wa ó máa ń yọ nínú tá a bá wo gbogbo irú àwọn nǹkan yìí ní ìsìn àti rí gbólóhùn àrọ́bù tí wọ́n lò fún ọlọ́run àáfàá ní ṣùgbọ́n ká tó wá lè gba irú ntànàbí bá fi rinlẹ̀ fọ́ ọlọ́run ká tó gbàgbọ́ ó ní sharton jàmọ́ ẹ̀ gbọ́ yé àwọn àfẹ́ẹ̀sì wọn èéfì fẹ́ẹ́nu sọ̀rọ̀ wọn èdè fi àìmọ̀ kan wọn èéfì sọ̀rọ̀ ìmọ̀ àti ìbẹ̀rù ọlọ́run làwọn àfẹ́ẹ̀sì fi máa ń sọ̀rọ̀ ká tó lè gbà pé ntànàbí fi rúkẹ́ àsànàbí ló fi kíní ìròyìn ọlọ́run lóòótọ́ sọ́lọ́run wá ní nǹkan yìí tó àfáàní májẹ̀mú méjì ni àfáàní alákọ̀ọ́kọ́ antekuna ahadithu sọ̀hí atan yóò jà sí pàdíìsì tó gbà wá àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ ní o àdíìsì tọ̀tọ́ náà dárìn ní o tó tó gbangba sùn lọ yẹ àdíìsì tọ́ lálàáfíà èsè fabricated and distorted àdíìs kìí ṣe àdíìsì àgbélẹ̀rọ kìí ṣe àdíìsì irọ́ kìí ṣe àdíìsì tọ́já sí wípé yóò tún yángayángá ní ìsìn kìí ṣe irú àdíìsì bẹ́ẹ̀ là ń sọ o àdíìsì tọ́jẹ́ pé ìsìnàdù rẹ̀ chain of transmitters ẹ̀ lálàáfíà mọ́tínú rẹ̀ wà ókè. Okay táwọn àáfọ̀ ní hadithi tí wọ́n ládìísì òdodo lànàbì sọ tànàbì bá fi ròyìn ọlọ́run bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbà. bákan náà ń tẹ̀kú náà alùlì máàrífà yaani bil ahadith talakọ́wò abil qabul lakin laisa hadha wal murad bal muradu sheikh rahimahullah anna ahadith as-sihha alùlì máàrífà bil qabul fatakuna sífàtù hadhihi sífàtàn kà sífàtàn la sífàtàn muqayyada àáfàá ní ká lọ gbọ́n tá à ń sọ yìí o mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni kọjá sí pé àwọn àáfò onímọ̀ nípa ọ̀rọ̀ ànábì àsálàm ìlàsẹ̀ máa ń sọ fáwọn èèyàn lónìí ẹ̀ ra àwọn èèyàn wọ́n máa wọ́n dá sí ní tí èsè fíìdì wọn ní tí wọ́n ní máa ń pẹ́ ẹnìkan wọn máa yọ ọkẹ sọ pé àdìsí rubbish ànábì kọfẹ́ yàwó Aisha lọ́mọ ọdún mẹ́fà kọ̀fẹ́ lọ́mọ ọdún mẹ́sàn kọ̀fẹ́ lọ́mọ ọdún méje rọ́bìṣì ni èèyàn sì rọ́bìṣì odidi àdìsí tọ́lá láàfíà a ní kí lọ́sẹ̀lẹ̀ tádìsí fi jẹ́ rọ́bìṣì ó ní kọ̀tí ẹ̀ kọ̀bá láàka ìmọ̀ ọ̀tán ní tó fi rọ́bìṣì ẹ̀ náà nù. ṣé irú àáfà tó jẹ́ pé ní ìsìn àáfà àti ọmọ sọ pé rọ̀wá ìmáàmù ṣàìkánì lọ́gbà wa àáfà tó jẹ́ pé àwọn terminologies kéékèèké gan nínú hadith ọmọ ibtida ọmọ primary tọmọ tó dàrú mọ́ wọn lọ́wọ́ lèyìn àmọ́ rọ́bìṣì àdìsí láì ṣe nínú àwọn àáfọ̀ ò ní hadith kẹ́hìntì ṣe medical doctor kọ́mọ wa claim kóhun ní máa message medical doctor lọ àáfà ẹ̀ǹtì ṣe geologist kọ́mọ claim kóhun ní máa ń pa ọ̀rọ̀ geology ju geologist lọ ara ń tí ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀sìn lónìí náà ẹ̀ǹtì ọmọ tẹ̀fsìrì yọ ọmọ ágì lórí ìtumọ̀ tẹ̀fsìrì ẹ̀ǹtì ẹ̀pẹ́tà bá ń kọ́ mọ̀ fàṣírù náà lágbàáyé ó kọ́ rò lé wọnú ìtàn tí èdíjọ́ gbèǹde yóò sì máa túkúrà ní lọ́nà tó wù pé torí òun náà ti máa jálasa ó jókòó so yóò sì rò pé òun lè túkúrà ní báwọn so ara àṣòro tá a ní nílẹ̀ yorùbá tí wá ń bì òun nìyẹn kálukọ́ lọ gbọ́ ẹ̀sìn ẹ̀yẹ fíìdì kọ̀ọ̀kan nínú kéwú ó ní àwọn specialist ẹni tí èèbá ṣe specialist inú àdìsí mẹ́kẹ̀tọ́ pé àdìsí rubbish àdìsí yẹn ọ̀dọ̀ if kí ló sì tó fi dọ̀ if ọ gbọ́dọ̀ nídìí talent nínú àwọn tó gbà wá kíná sọ ń pẹ̀ ọ́ sọ táwọn onímọ̀ àdìsí sọ sọlọ́pùrọ̀ ni sẹ́nìkọ̀ bẹ́ẹ̀ tó gbà wá láyé sọ pé ọpọlọ rẹ̀ padà ní pọ́blẹ́mù ni kí ló ṣẹlẹ̀ tádìsì ọba lẹ ó ní ti máa ń fà kì í ṣe pé èèyàn kẹrò pé kọba láàká ìhòdó tòun mu àbí èèyàn kẹrò pé kọba àṣà àtàwọn mu ọba sáré dọ̀ yìí fún àdìfì gbogbo orú àwọn eléyìí kìí sílànà àwọn àfẹ́ ẹni ọlọ́run o kọ́lọ́run ọba àlekè ọlá kó tún gbogbo wa ṣe alimoyim àwọn àáfà àtọ́jẹ́ pé àwọn àáfà aládìífì ni talakọ́ àbẹ̀lẹ̀kọ̀bùl wọ́n gbà bẹ́ẹ̀ pé ah, aládìísì lálàáfíà sẹ́ẹ́ bàbá sọ́lé àlùfẹ́mí ni wọ́n ní ṣùgbọ́n láìkìn láìsà áádá wàl mọ́rọ́d wọ́n ní kèé ṣe nǹkan tá a gbà lérò gan nìyẹn wọ́n ní tí sheikhul islam bali mọ́rọ́dù sheikh rahimahullah wọ́n ní tí bàbá ibnu tẹ́míyà tó ń tàn tútìrà rẹ̀ ìgbà lérò gangan òun náà ni pé anal ahadith asaha ẹ ráwọn àdìsí tó bá fẹ́ kàn ti lálàáfíà tá a mọ̀ káwọn àdìsí lálàáfíà tẹ́lẹ̀ tá a lakọ́ àálùlẹ̀ máa rí fabil qabul àwọn àáfàá àtọ́jà àwọn àáfàá onímọ̀ ẹni ọlọ́run àwọn ọ̀fẹ́ kan gbà wọlé tí wọ́n gbà wọlé torí wọn èso ń fẹ́ ẹnu fàbítálì tó bá ti wá rí bẹ́ẹ̀ yóò wá túmọ̀ sí pé irú ìròyìn tí àdíìsì yẹn mú wá ìròyìn kan ni tọ́já sí wípé yóò clear yóò hàn sí gbogbo wa kìí ṣe pé ròyìn kan tá a kẹ̀ rárá tẹ̀ lọ́dàá kèé sèròyìn kan tá rárá bà ní ka kèé sèròyìn kan tá sọ wípé bó ṣe kò ní múrùjú kankan dání ìròyìn tí ó hàn ni. so ni. tá a bá ti lè gbọ́ eléyìí yé àṣeròyìn bíi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó bá fi ròyìn ọlọ́run àá gbà ròyìn ń gbọ́ àá sì gbàgbé bó ṣe rí nìyẹn. àwọn wo ni wàá máa ń takò ìròyìn yẹn ahlul ahwa walbeda àwọn onífẹ̀ẹ́nu àwọn aládàádálẹ̀ àwọn ni wọ́n máa ń pe ìròyìn ọlọ́run nírọ́ àwọn náà máa ń takò ìròyìn ọlọ́run ọlọ́run abiọ mọ̀ sí wa ló mọ̀ dẹ̀ sí wa ní aládàádálẹ̀ so ọ̀rọ̀ pọ̀ táwọn onímọ̀ sọ ṣùgbọ́n wọn bá wọn òtítọ́ wa tọ́ra àṣọ̀rọ̀tọ̀ pọ̀ náà lórí ìròyìn ọlọ́run ní pẹ́ ibi ní fa nígbà tá a bẹ̀rẹ̀ tíra yìí gangan ká wá bọ́ sínú fásilù tá à ń lọ gan faslun fi ahadithi sifat ọ̀rọ̀ ròyìn ọlọ́run náà tún ni àáfàá láwọn àdìsí kan wá ń bẹ tí wọ́n máa ń gbé ìròyìn ọlọ́run wá àwọn àdìsí bàbá ibnu tèmíyà wá mú àwọn bíi mélòó kan wá nù wọn àwọn àlàyé wo làwọn àáfàá wa wá ṣe lórí àwọn ìròyìn òun la fẹ́ gbé yẹ̀wò nínú àwọn subsequent episodes bí idnillahi ta'ala alhadithul awwal hadithi alákọ̀ọ́kọ́ nínú hadithi tí bàbá ibnu temiya tí wọ́n mú wá lórí pé aláwọn ìròyìn kan ń bẹsẹ́ tọ́já sí wípé àwọn hadithi tó lálàáfíà àwọn náà gbé wá tí wọ́n dẹ̀ fi ròyìn ọlọ́run ọba àlekè ọlá ọbọ ọ̀kan ṣoṣo kí ló jẹ́ kí bàbá Ibn Taymiyyah ò ṣe báyìí a ti ń sọ àwọn ìròyìn Ọlọ́run bọ̀ láti bẹ̀rẹ̀ tírà yìí ẹni tí ò bá wá yé yóò mọ̀ wá rò pé ah, a sì ń sọ̀rọ̀ yẹn Ọlọ́run à ń sọ̀rọ̀ yẹn Ọlọ́run à ń sọ̀rọ̀ yẹn Ọlọ́run ẹ̀ wá já tiẹ̀ wo díẹ̀ gan nínú àwọn àdíìsì eléyìí tó ṣe ìfìbátu tílíkùmù sífàtì àwọn ìròyìn yẹn gangan ẹ jẹ́ ká tiẹ̀ wò ó bóyá tá a bá jọ wò ó ìyẹn ò jẹ́ òye wa ní sheikhul islam ibn taymiya ni wọ́n ṣe máwọn àdíìsì tí ò dín ní sixteen àdíìsì tí ò dín ní mẹ́rìndínlógún bàbá ibn taymiya dẹ̀ mú wa lórí ọ̀rọ̀ ìròyìn ọlọ́run alhadithul awwal ẹ jẹ́ á wo àdíìsì alákọ̀ọ́kọ́ hadithi alákọ̀ọ́kọ́ yìí òun ló ń sọ nípa fi ìfibáàtì nùzúlìláì ìlàsàmọ́ ìdúnìyà àdìsí ló ń sọ nípa pọ́lọ́hún ọba wa ara àròyìn ọlọ́run ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sí sánmọ̀lẹ́ ayé ẹni tó bá ń fi ọpọlọ gbé ẹ̀sìn yóò tako làákàyè rẹ̀ ah, ọlọ́run sọ̀kalẹ̀ sí sánmọ̀lẹ́ ayé ah, ah, bóò ló ṣe wá ń sọ ibo ni ọwọ́ àdúró sí ẹni tó bá ń béèrè irú àwọn ìbéèrè báwọn ń tó yẹ kó gbọ́ yé kì í gbọ́ yé àáfà aládìísì yìí òun lànábì wa sallallahu alaihi wasallam òun ló ń ṣàlàyé anábì ní yẹnzilu rọ́bùnà ìlàsàmọ́ ìdùnnìyà kúlà láìlàtín jẹ́mọ́ sẹ́rí hadithi yìí hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ ni o anábì sallallahu alaihi wa alihi wasallam ó ní sẹ́ẹ̀rí ọlọ́run ọba wa ọba ọ̀kan ṣoṣo. So -so ó máa ń sọ̀kalẹ̀ sí sánmọ̀ ilé ayé kúlà láìlàtì gbogbo òrùjojúmọ́ a ti ṣàlàyé náà pé kàmọ́ bìjàláàlì yìí wá àvọ̀mọ́tì yìí wá jábárùtì yìí ọlọ́run ọba wa ó sọ̀kalẹ̀ bó ṣe tọ́ sí títóbi rẹ̀ bó ṣe tọ́ sí gbígbẹ̀ngbẹ̀ ọlọ́run bó ṣe tọ́ sí ìhẹ́rìmọ́ ọlọ́run ọlọ́run ó sọ̀kalẹ̀ sí sánmọ̀ ilé ayé hina yabqa thuluthu laylil akhir nígbà tó bá ku ìdá kan nínú mẹ́ta òru jẹ̀mọ́ àdìsí gan ó tún ní àwọn àǹfààní míì tá a tún ṣe yàtọ̀ sí ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìbáàdà tún wà ń bẹ̀ bá a ṣe máa jí lóru tá a máa ṣàkíyèsí àsìkò yìí torí oore ńlá tó wà ń bẹ tọ́lọ́run ọba àwọ̀ ọmọ wa retí pé tó àsìkò tí gbogbo ayé sùn hmm, ta ni ọ̀wọ̀ àjí tí ó tọrọ nǹkan lọ́dọ̀ mi báyìí o àáfàá ní nígbà tó bá di one third òru hmm, èyí tó kàn yẹn ọlọ́run wà wá sí sánmọ́ ilé ayé fire cool ọlọ́run wà on a mission kí ni mission yẹn man yad'uni fa astajibu lah ta lẹni tí ó máa pè mí ọlọ́run ta ló fẹ́ ṣàdúrà náà ta ń fẹ́ sìn mí ta ń fẹ́ rawọ́ rasẹ̀ sí mi ta ló fẹ́ bẹ̀ mí ta ló fẹ́ pè mí ta ló fẹ́ tọrọ lọ́dọ̀ mi ta ló ń tọ̀hún náà tí ó pè mí tí ó ṣàdúrà kémi ọlọ́run ọba ó ṣe istijaba fún kí n gbàdúrà rẹ̀ ẹ rí i pé man kò túmọ̀ sí pé ta ni mùsùlùmí tí ó pè mí ta lè yan tí ó pè mí ni ìyẹn làwọn kèfèrí mi ìná ṣe mọ́ láwọn ń ṣe sọ òru ń táwa mùsùlùmí agbára tọ́lọ̀ ń fún wa ǹjẹ́ àwa ń lò bí agbára òru ya ayu almuzamil àbí ya ayu almudafir قم فأنذر وربك فكبر وثيابك فطهر ورجس مزمل ni قم الليل إلا قليلا ibi tí mo fẹ́ lò gan nìyẹn nisfahu àwẹ̀ ń kóso mi ni o qalila àwòsídẹ́ alayhi wàrọ́tìlil qur'ana tartila jama tá a bá wo suratul muzammilu yẹn á rí i pé nǹkan kì í bẹ́ẹ̀ ara àsìkò téèyàn máa fi bọ́ lọ́hún sọ̀rọ̀ tí ò ní sípẹ́ nìkan gan ọmọ dọ̀ọ́lá àmọ́ lórí fóònù òru ni kò ní sípẹ́ nìkan ọmọ dìstọ́pù ẹ ọlọ́niyà yóò àlùmọ́ zammil ilé ànábì àzàlàm tó ní dasọ́bì dasọ́bì mi kù mí láìla ìlà kọ́lé ọ̀yá jí lóru ìbá ṣe díẹ̀ nísfà wù àwìn kùsùmí ni kọ́lé ìbá jẹ́ ìdajì òru dédé ẹ̀kú àbí kó o tiẹ̀ fi lé gan áùsídẹ̀ àlẹ́ kó o tó fi kún wàrọ̀ tìlì kùránà tẹ̀rù tìlà kó o sì máa ka kùránì báwo ọlọ́run ṣe sọ kalẹ̀ kó o kà á ní tìlẹ̀ ń tẹ̀lé ọmọ kà pẹ̀lú ìdájọ́ àti òfin tẹ̀júwìdù suratul muzammil òun nìyẹn kùránì chapter seventy three ni muzammil láti bí àyà kejì òun nìyẹn jẹ́mọ́ àá rí i pé tí a bá wò ó ọlọ́run ní ta ló fẹ́ bẹ̀ mí ta ló fẹ́ pè mí ìwọ náà máa jí lóru bẹ lọ́hùn máa béèrè oore lọ́dọ̀ ọlọ́hun ọlọ́hun tó ní máa ń yẹs aluni máa ń yẹs aluni talenton tó jẹ́ pọ́ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi fa òrùtéhì èmi ọlọ́hun ó sì fi lé lọ́wọ́ mọ̀ sí mistake ọlọ́hun bá wé sọ bo ní kí ló kọ rẹ̀ kọ́ ọmọdókè máa jíkì àbí irọ́ lásán o. ìfilé lọwọ ọ́ ó sì máa ṣe tàdọ́rù àtàdọ́rù ọmọ ara ọ̀rá ṣẹ̀ṣọ́ ọlọ́run èèyàn yẹpẹrẹ ara ma ọmọ wa béèrè orí bá ti ari bí ah, ilé ni ń gbogbo oya eda ẹ̀ bá ń dá lóhùn ìdí bọ́ọ̀kẹ́ jìlẹ̀ kan náà lọ́ọ̀bà ní ni ẹ rí i pé ń gbé wá alu ni ọmọ pè mí gbọ́dọ̀ wà ń ìdí bọ́ọ̀kẹ́ mùdọ́ríù ni ọta ló ń tàn tó fẹ́ máa pè mí tèmi ọlọ́run fún ni tó ń béèrè gan-an máa ń yẹ ni fàágùfìrù là ta ló ń tàn gan tó fẹ́ máa wá mi lálàforíjìn ó ti ṣe ti ọ̀dà lọ́sàn àáfà ó ti sẹ́lọ̀ lọ́sàn ọ̀tá tẹ́tẹ́ lọ́sàn ó ṣe jàmbá mi bísínẹ́sì lọ́sàn ó ṣe sìnà lọ́sàn ó wò wò kú wò lọ́ba jí lọ́ba ń sunkún sọ́lọ́run lọ́rùn ìwọ ọlọ́run ṣàánú mi. foríjì mi èmi náà mọ̀ pé tí mo ṣe ọ̀dà ọmọ tóun bá ṣe sìnà lọ́mọ sẹ́yìn yìí òun ti pààyàn ah tòun mọ̀ ta ọlọ́run ṣàánú òun ah àáfà ó lu jìbìtì ó sì banújẹ́ kò bá ṣerú ẹ̀ mọ́ ọlọ́run foríjì ta ló fẹ́ tọrọ àforíjì kémi ọlọ́run foríjì hadith Bukhari àti Muslim ni jama tá a bá wo hadith yìí òun làdíìfì alákọ̀ọ́kọ́ tí àáfà wa Sheikhul Islam Ibn Taymiyyah tí wọ́n mú wa àáfà aládìsí tọ́ ẹ pé ẹnu àwọn àáfà aládìsí sí kòkó lálàáfíà ni kí ni nǹkan tí bàbá Ibn Taymiyyah fẹ́ fi àdìsí gan rinlẹ̀ sífàtù ànùzúùlì gan làwọn fẹ́ lò fún pé ọlọ́run ọba wa yẹ́nzílù rọ́bù náà sótìyé ọlọ́run ọba wa ọba gbogbo ayé ọmọ ń sọ̀kalẹ̀ sí sánmọ̀ ayé ní gbogbo òru a ti rí ìdìmú nínú àdìsí pé ọlọ́run ọba sẹ́ ó ń sọ̀kalẹ̀ bó ṣe tọ́ sí i gẹ́gẹ́ bó ṣe yẹ ọlọ́run tí ò nídìí káwọ́ ọ̀dọ́pọlọ wa láàmú àáfàá ní sísọ̀kalẹ̀ sílé ayé yìí nùzúlù tààlà hakikiyun hakikiyun sísọ̀kalẹ̀ ọlọ́run sísọ̀kalẹ̀ pàápàá ni o kìí ṣe kí bọ́yá mọ̀ wá fún túmọ̀ rádaràda o só ti yá àbí òye fúnra ọlọ́run gangan yóò sọ̀kalẹ̀ sísánmọ́ ilé ayé. So bó ṣe tọ́ sí bó ṣe tọ́ sí títóbi ọlọ́run fàálẹ́ ìnà àánú mi nàbí yìí àáfàá gbọ́dọ̀ nígbàgbọ́ sí o àgbà lódodo sotiye àwọn ó sì máa sọ pé wanakul a máa sọ lẹ́nu wa pé yẹnzilu rọ́bùnà ìlàsàmà ìdúnìyà ọlọ́run ọba tiwa ó ń sọ̀kalẹ̀ wáyé sámà ilé ayé wàyí àkọ́rọ́bù sàmà wá tìlà àrùb òun náà sì ní sámà tó súnmọ́ lẹ́jù sánmà tó súnmọ́lé ayé ìjọ tó súnmọ́lẹ̀ jù ọlọ́run bá wọ́ wá síbẹ̀ sotiye fi adal wakt mina lai lásìkò tánàbí sọ fún wa yẹn ìdá kẹta òru tó kàn sotiye òun sì ní ọlọ́run bọ́ wà tí yóò sì máa sọ àwọn nǹkan tá a ló ti kó sínú hadithi yẹn tí ọlọ́run bó sì jẹ́ káwọn operation yẹn kó máa ṣẹlẹ̀ tóbi já sí pé àwọn mọ̀lẹ́kà gangan hmm, àwọn náà tó máa rí àwọn ẹrúsìn ọlọ́run kan lọ́mọ tó jí lóru tí wọ́n tó ń bẹ ọlọ́run tí wọ́n ń tọrọ àforíjìn tí wọ́n ń wá oore àtọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run ó dẹ̀ ṣe oore yẹn fún wọn. àṣẹnú nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ ni pé yẹ̀dẹ̀ẹ́wú ni wọ́n máa pè mí ọlọ́run wọ́n máa ní ya Rabb ya àbáwọn okọ̀ mi tọ́lọ́ máa jẹ́ wọ́n máa fọ́kọ́ mi ṣètà wá sùlù wọ́n máa fi ṣàtẹ̀gùn wá sọ́dọ̀ èmi ọlọ́run fún nǹkan tí wọ́n ń tọrọ fún oore kan tí wọ́n ń fẹ́ kí n ṣe fáwọn fún aburú kan tán fẹ́ kí èmi ọlọ́run kí n gbé jìnnà sáwọn má dẹ̀ máa gbàdúrà wọn bákan náà wọn ò tún máa tọrọ àṣé wọn ò máa tọrọ àlìjánná táwọn ń wá àlìjánná wọn ò sì máa wá foríjìn tó rán mọ̀ wípé àboríjìn yẹn ni sátírù dhamb wàtàjà awùzọ̀ àná òun ni kọ́lọ̀ wọn jẹ́ pé ẹ̀sẹ̀ téèyàn ṣẹ̀ kàn sì ara bá yàn bò pé ẹ gbọ́dọ̀ sí fáìlì wọn fáìlì wọn ẹ má sì mọ́ àforíjìn nù bákan náà kàn sàmójú kò ń bẹ́ẹ̀ kó lè jẹ́ pé wọ́n wọ náà èmi ọlọ́run ó dẹ̀ foríjìn wọn àáfàá làwọn tí máa ń ṣẹlẹ̀ òun nìyẹn àdìsí ẹyọ kan tá a lè wò lẹ́ni òun náà nìyẹn nígbà bá pàdé ní episode seventy one ààbọ̀ sí alhadithu sani. àdìsí ẹlẹ́ẹ̀kejì fi ìfìbátìlì fárọ́hì tá a fi mọ́ nílẹ̀ pé àṣọ ọlọ́run ọba wa ọba tí máa ń dunnú ni ọba tí máa ń dunnú òun lọ́lọ́run ibẹ̀ láti pàdé kọ́lọ́n kó sọ wa dìgbà náà lọ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant asalatu ilayk salamu alaykum wa rahmatulahi wa barakatuh.